ẹ̀yin ènìyàn wa hmm, wọ́n ti tọrọ àforíjì o ẹ̀yin ènìyàn wa wọ́n ti bẹ̀bẹ̀ o Nàìjíríà is a joke country Joke, ẹ̀ Joke, ni wọ́n torí pé pẹ̀lú adúrú ìwà burúkú tárákùnrin yìí hù tó hù sí ará ìlú ó wá lọ àtẹ̀gbọ́n ìròyìn ṣàǹdẹ̀gàn gbé jáde oríṣiríṣi àwọn oníwèé ìròyìn gbé pé ẹ ọlọ́pàá ti àrẹ́sì ẹ o ọlọ́pàá àrẹ́sì ẹ o àṣẹ irọ́ ni ọlọ́pàá ò àrẹ́sì ẹ o òun lẹ́ ń wò nínú National Assembly yẹn o òun lẹ́ ń wò nínú chamber yẹn òun àti àwọn akẹgbẹ́ ẹ̀ tí wọ́n jọ ń represent constituency wọn ẹ wo gbogbo ni wọ́n ń bá inú ìlú yìí lọ báyìí ṣé ìwà ni arákùnrin yìí hù ó wá dúró ó kọ dictionary sọ́wọ́ ó kọ nóòtì sọ́wọ́ ó wá ń kà á ó lóun tọrọ àforíjì ẹ ti fi mọ̀ wípé orí bọ̀bọ́ yìí ó dọ̀ gan ẹ mọ̀ wípé orí ẹ̀ dọ́ta torí torí ẹ̀ ò bá dọ́ta ni báwo lèèyàn sọ wípé òun fẹ́ wá tọrọ àforíjì ó dẹ̀ kọ̀wé sọ́wọ́ ṣe ìwé ó ti nídìí kéèyàn kọ̀wé sọ wípé òun fẹ́ tọrọ àforíjì àti wípé àforíjì tó lóun tọrọ yìí ṣé àwọn eh, honourable minister Honorable mr mr minister gbogbo ẹ̀ tó ń sọ honourable speaker ṣé Honorable speaker ló gbá lójú ni ṣé Honorable minister ló faṣọ ẹ̀yà ni ṣé honourable minister ló da ẹ̀ṣẹ́ lù ló sọ wípé wàá make ẹ̀ disappear torí gbogbo nǹkan tó ń sọ yìí báyìí my Honorable minister i'm sorry my Honorable minister i'm kìnnìkan ah ó ní i'm very very embarrassed. Only la kàn ń gbọ́ olójú ìgbín olójú funfun àbínò torí báwo lè tẹ̀ ṣe jọ kí ni nǹkan tẹ̀tẹ̀ lè bá wa tọ́ka sí wípé àpẹẹrẹ kan rèé o pé ilé ìjọmọ nàìjíríà ṣe rí pé pẹ́tọ́ ti ń kó oríṣiríṣi wọnú ìlú yẹn wọ́n á dẹ̀ kó wọn dé nìyẹn wọ́n á ti wá fi wọ́n máa jẹ gàba lé wa lórí wọ́n á lọ kó wọn wá nílùú onílùú wọ́n ti wá fi wọ́n wọ́n ti wá gbé wọn lórí wa àwọn àmọ́ wa ṣe bọ̀yì bọ̀yì lábẹ́ wọn ìdí tá a fi ń sọ nìyẹn wípé àwa ìran Yorùbá jẹ́ ká gbára wa àwa ìran Yorùbá jẹ́ ká gbára wa wọn ò lè lọ kó èèyàn wá ní Niger kọ́ lọ kó èèyàn wá ní Cameroon wọn lọ kó èèyàn wá ní Senegal eléyìí báyà àmọ́ bóyá nebano ni wọ́n ti lọ kó wá bóyá Portuguese ni wọ́n ti lọ kó wá bóyá Portugal ni wọ́n ti lọ kó wá àbí mọ́tà ibi tí bàbá Bọ́lá mẹ́tìnúbù kó tó tún wọ́n ṣe ilé epo sí. Si bí tí wọ́n ṣe refineries sí bóyá mọ́tà ibẹ̀ ni wọ́n ti lọ gbélé yìí wá báyìí tí wọ́n ní kó wá jẹ ọ̀gá lórí wa nínú nàìjíríà ṣé ẹ rójú ayé lóde àní ìlú yẹn ti tán òun lẹ ń wò yẹn o ẹni tí wọ́n fi ròyìn ẹ̀ síta lánàá wípé ẹ ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá kó wà lágọ̀ọ́ ọlọ́pàá kankan o òun lẹ ń wò nínú national assembly nínú ṣẹ́ńbà yẹn ẹ wọ ẹyẹ ènìyàn wa ó lóun tọrọ àforíjì o i'm very embarrassed i'm so sorry honourable speaker i'm so sorry ṣé honourable speaker ló gbá lójú ni ìyànjẹ gbáà lélẹ́yìí oyin arákùnrin yẹn jẹ ni àti wípé lára àwọn ìtọrọ àforíjì tó ń tọrọ yìí ǹjẹ́ ìwọ dárúkọ iye àwọn tó ti make disappear o gbọ́dọ̀ tọ́ka wàá sọ iye àwọn tó ti make disappear nínú ìlú yẹn wàá sọ ọ́. It was when he was becoming a threat, when he said he would pay 50 million naira and then they would delete me, they would pay 50 million naira and then they would delete me. Ẹ̀yin tẹ́ ń ba inú ìlú yẹn jẹ́ eléyìí, àwọn ìkà ọ̀jẹ̀lú ẹ̀ wojú ẹ̀, ojú ẹ̀ bojú ìgbín. Ẹ̀yin ènìyàn wá jẹ́ ká fi ohùn si o, ke ba wa gbọ́ lẹ́nu wọn o, wọ́n náà wọ́n ń tọrọ àforíjì o, wípé òun mọ̀ pé mistake ni is by mistake is by kinní kan, lo ori lo ko mo yo ọmọ tó bá ti make disappear ẹgbóhùn sókè o mr igbin láti inú house of assembly mr i make disappear i will make you disappear ẹgbóhùn sókè honourable i will make you disappear ẹgbóhùn sókè olójú ìgbín. Um, on point of personal explanation, pursuant to Order Eight Rule Six of the House Standing Orders, Mr. Speaker. Yes, go ahead. Mr. Speaker, I would like to rise and speak very briefly concerning the incident that took place on October 27th of 2024 involving myself and a citizen, Mr. Stephen Abu Etseya, an e-hailing cab driver. What began as a misunderstanding regrettably escalated into actions and remarks that do not reflect the values that uh, I hold dear, nor those that I am. Chairman CBN, you're having another um, uh, parliament there. As a member of the esteemed House, I deeply regret my words and actions that occurred at the heat of the moment. And I take full responsibility for how this exchange has impacted on the citizen, Mr. Abutseya, his family, and the entire public. I acknowledge that I am human, thus infallible. And in recognizing the significance of the role, as a public servant, I am mindful of the weight of my words and actions and how they may have affected those that I, rep I represent. Since the incident, citizen Abutsaya and I have engaged in alternative dispute resolution methods and I am pleased to inform this Honorable House that we have reached a respectful and constructive resolution. Additionally, my sincere apologies to the leadership of the House, my honorable colleagues, and the entire National Assembly as a whole for any deficits of goodwill that this particular incident may have caused. I am aware that my actions reflect not only on myself, but also the esteemed institution, the trust that the public places in us. This experience has served as a humbling reminder of the need for restraint and self control, particularly in challenging situations. Mr. Speaker and honorable colleagues. This personal explanation looks like a lead debate. it's um, like uh, an essay. Mr. Speaker. Okay, go ahead. Go ahead. Mr. Speaker, Mr. Speaker, I'm speaking Mr. Speaker, am I protected, Mr. Speaker? Go ahead. Mr. Speaker, this experience has been especially disheartening as it stands in the contrast to the positive strides that we have made in my constituency of Aba North and Aba South, particularly in the areas of health, education, and empowerment. Nevertheless, it serves as a teachable moment, Mr. Speaker, for all of us in public office that is held in high standards. Mr. Speaker, honorable colleagues, I just want to state once again that I am human. Even though there was things were said and those things I regret. I apologize to all Nigerians. Regardless of the provocation, there should be no reason why I should react in that form. So I want to use this opportunity to appeal to all Nigerians. Let us let what has happened remain, remain in the past and let us forge forward. Thank you once again for giving me the opportunity to um, tender this apology, Mr. Speaker. Thank you. Thank you. ẹyẹ ènìyàn wa ṣé ẹ bá gbọ́rọ̀ lẹ́nu <laughs> honourable disappear <laughs> honourable mr Igbin àwọn ló sọ̀rọ̀ tán yẹn ṣé ọ̀rọ̀ lélẹ̀ tó ń sọ ẹ tẹ̀ wọ àwọn tó ń ṣojú yàn ẹ wọ àwọn tí wọ́n ní kọ́ lọ́ọ́ máa ṣojú ará ìlú ó lè dúró ah amẹ́ríkà káre láyé ah bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè à ń sọ sẹ́ẹ̀ wípé àwa tá a tẹ̀lé àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè arẹ́yàn tẹ̀lé ẹ̀yàn ni wọ́n ọ̀jọ̀gbọ́n la pè wọ́n tí wọ́n ka ìwé wọ́n ka ọpọlọ mọ́ wọ́n ka ìwé wọ́n lọ́gbọ́n lórí wọ́n wọ́n wọ́n wọ́n mòye wọ́n ní òye lórí ẹ wo àwọn tí wọ́n ní kí wọ́n máa represent a home minister representative kò lè sọ gbólóhùn ọ̀rọ̀ méjì jáde without looking inside book ìjọ ò lẹ́tí bàbá bàbá wa ọ̀jọ̀gbọ́n bá jẹ́ akíntóyè wọ́n náà fẹ́ wá bá gbogbo ọmọ yorùbá sọ̀rọ̀ o wọ́n wá kọ wọ́n kọ notebook sọ́wọ́ wọ́n wá rọjú ń bẹ̀ irọ́ ni. ìjọ ò lẹ́tí wàá rí bàbá wa ọ̀jọ̀gbọ́n bá jẹ́ akíntóyè tàbí bàbá ìgbowó ṣà ẹ̀yin tẹ́ ẹ máa ń bú wọn ẹ kò kàwé ẹ ṣáwọn ló yẹ kó gbé ìwé lọ sí Downing Street àwọn tó kàwé lẹ ẹwẹ wo ẹwọ wọn ẹwọ àwọn tó kàwé ẹwọ rádaràda tí wọ́n ń ṣe ẹ tẹ kọ́kọ́ wo inú inú ṣẹmbà yẹn wọ́n á máa lọ wọ́n á máa bọ̀ ni wọn ò ní discipline wọn ò ní discipline kò síbi tẹ́lẹ̀ kan ti dìde sọ̀rọ̀ nínú wọn rí táwọn tó kù fẹ́ tẹ́tí ńlẹ̀ wọ́n á máa rìn lọ ní bí ìgbóná bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè láti ọjọ́ tí wọ́n ti ń jáde wípé sí àwa ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ kúrò lóko ẹrú bàbá máa sọ̀rọ̀ bàbá á sọ̀rọ̀ two hours bàbá ò ní yẹ ìwé wò nígbà tó yẹ pé gbogbo ọtọ́ fẹ́ sọ wọ́n lọ́pọlọ olóye ni wọ́n wọ́n kàwé wọ́n mọ nǹkan táwọn sọ wọ́n mọ òfin ṣùgbọ́n eléyìí báyìí kọ́mọ́ apology wípé o mo fẹ́ wá mo fẹ́ wá take apology o mo fẹ́ wá bẹ ẹni tí mo gbá lójú o ó ti kọ èho dictionary ló kọ sọ́wọ́ ẹni bó ṣe ń ṣe láwẹ́láwẹ́ ni ó ń ṣi láwẹ́láwẹ́ ni ẹ wò wọ́n kò sọ́pọlọ kan fún wọn àwọn tẹni kó wá to inú ìlú mi báwo ni irú àwọn ilé ètò ọpọlọ wọn ti dọ̀ ọpọlọ wọn ti jọ ó ti jọrọ ó ti jọ ọpọlọ wọn dọ́bà báwo ni wọ́n ṣe fẹ́ rí inú ìlú rẹ̀ kù àfàìmọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún yẹn twenty seven yẹn tó gbá arákùnrin yẹn létí àìfàmọ́ kí lè má ti wà on colos ó ti gbé nǹkan lura ó ti gbé nǹkan lura wọn ló ń gbé nǹkan lura owó lẹ́yìn kí wọ́n jẹ ìgbé kí wọ́n dẹ̀ gbé nǹkan tó wù wọ́n kọ́ ń gbé lura ìyẹn nìkan ni wọ́n mọ̀ kọ́tọ́ fowó inú ìlú yẹn ṣe nìyẹn wọn ò lè lo owó inú ìlú yẹn kọ́ fi ṣe nǹkan gidi wọn ò ń lo owó yẹn sẹ́ wípé káwọn fi ṣe bí ìlú ṣe fẹ́ tẹ̀síwájú àfi fi dìlítà àwọn èèyàn ṣèbí ẹgbẹ́ ọlọ́jọ́ yẹn tó ń sọ wípé òun á òun ní àwọn tó máa fún ní fifty mílíọ̀nù ní súpò yìí apọ̀dà yìí ló sọ bẹ́ẹ̀ olójú ìgbín ó lóun ní àwọn èèyàn tó máa fún ní fifty mílíọ̀nù tí wọ́n máa mẹ́kì dírẹ́fà yẹn tó máa disappear ọ̀rọ̀ tó sọ yẹn ẹ gbogbo ọmọ nàìjíríà honourable minister honourable speaker ó sọ fún yín pé òun ti bẹ̀bẹ̀ ṣe é rí yẹn ẹ̀mí ẹ̀ òde o dírẹ́fà yẹn fifty million tó sọ yẹn pé òun náà tó máa san fifty million fún tí wọ́n á make ẹ̀ disappear ọ̀rọ̀ yẹn kò parọ́ o iṣẹ́ wọn nìyẹn o ẹ má kó ọ̀rọ̀ yẹn dànù o bọ̀bọ̀ yẹn bá lè rí bí lọ forí ẹ̀ kà sí kó yẹ àtètè kúrò o torí ọ̀rọ̀ tó sọ yẹn ó máa ṣiṣẹ́ lé lórí àwọn tí wọ́n ń pa ọ̀dọ́ inú ìlú nìyẹn ẹgbọ́n ìgbà tó sọ̀rọ̀ yẹn yẹn nìyẹn wa. um, Commissioner of Police Disu. So this case will be reported to him directly, and I believe that the law will take its course. So don't worry. You said you are not feeling well. I'm not feeling well. He hit me on my chest. I'm not feeling well. He hit me on my chest. Severally, he You said you are not feeling well. I'm not feeling well. He hit me on my chest. Severally, he was just hitting me on my chest, and I stayed mute. I was looking at him. So when he was becoming much of a threat to me, it, I, I, initially I did not record because I didn't go there with intention of fighting. If I if I went there with another motive, I would start recording from the very beginning. It was when he was becoming a threat, when he said he will pay 50 million naira and then they will delete me, He will pay 50 million naira and then they will delete me. And look at me, this orchid. He was just calling me all sort of names. And you he, pay 50 million and they will delete you. You pay 50 million naira to somebody, to people, and then they will kill me. And you he, pay 50 million and they will delete you. You pay 50 million naira to somebody, to people, and then they will kill me, and nobody will say anything. And when I noticed he was, this thing is becoming what I never expected. I quickly brought out my phone. And you recorded. And I started recording. Don't worry. If my child, if your child lost, will you stay and keep quiet? Will you people stay and keep quiet? The presidency now is calling you, come, I want to help you. You don't want to appear. Will you agree? Now the first lady is calling you, come, I want to help you. Come to find your, your child, your missing child. Will you keep quiet? No. Child, child, there is God, oh. There is God, oh. The bloods we are sharing, there is God, oh. There is God, oh, there is God, oh, there is God, oh, there is God, oh. Ṣé ẹ ti bá wa gbọ́ ìgbà tí arákùnrin yẹn sọ ọ̀rọ̀ yẹn nìyẹn wípé ó ní òun ní àwọn èèyàn tóun máa san fifty million fún tí wọ́n dẹ̀ máa make òun disappear tí wọn ò ní rí òun mọ́ láéláé forever owó tó ń ní sọ́wọ́ nìyẹn owó inú ìlú tí wọ́n ní kó fi tú inú ìlú ṣe kí wọ́n fún àwọn pẹnṣọ́níà owó tí wọ́n ní kó fi tọ́jú arúgbó owó tí wọ́n ní kó fi san owó iléèwé owó tí wọ́n ní kó fi san owó òṣìṣẹ́ ìjọba òun ni wọ́n ń kó fún àwọn àwọn apààyàn òun ni wọ́n ń kó fún àwọn assassin kó máa pa ará ìlú. ṣáì ṣáì ọ̀rọ̀ tó lè sọ yẹn kí bọ̀bọ̀ yẹn kó má da oh. ọ̀rọ̀ yẹn nu o tó bá rí èèyàn tó máa gbé e já kó yára wábi kọjá pa lọ o ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ lójú funfun yìí wọ́n máa ṣe o iṣẹ́ wọn nìyẹn o ọlọ́run ló mi ya ọ̀tọ́ ti make disappear nínú ìlú yẹn èèyàn sọ adúrú ọ̀rọ̀ bántabántá yẹn ṣé ẹ mọ iye orúkọ tó pe bọ̀bọ̀ yẹn lé àárín thirty seconds kò pé thirty seconds gan ká ní ten seconds orúkọ tó pe dírẹ́fà yẹn lọ́jọ́ yẹn ó pè ní stupid ó pè ní idiot ó pè ní rat ó pè ní monkey and I can make you disappear láàárín thirty seconds oríṣiríṣi orúkọ ló pè. kí ló dé tó yẹ pé ará ìlú òtẹ̀ wá tó nǹkan lójú yín wọ́n sọ gbogbo ọ̀dọ́ wọ́n sọ wọ́n di ẹrú wọ́n sọ wọ́n di gbẹ̀gùn dání pé èèyàn ń ṣe uber èèyàn ń ṣe driver yẹn àbí ó ń ṣe delivery yẹn ìyẹn jẹ́ pé kò ń ṣe èèyàn ẹ̀yin tẹ́ ẹ ti wá jẹ́ olóṣèlú yẹn ẹ kara yín sí pé ẹ̀yin nìkan lẹ́nu inú ìlú wọ́n kú ti ta ìlú yẹn sí yín lọ́wọ́ ẹ tètè ta ta everybody ti gbowó ẹ̀ sọ́wọ́ ìdí tá a fi ń sọ ní ká gbàrà wà kó rọwọ́ àwọn èèyàn burúkú wọ̀nyí ṣé ẹ rí nǹkan tẹ́lẹ̀ yìí ṣe gbogbo wọn pátá ló ń ṣe o ẹ má lọ rò wípé à ẹ à mí ní ẹ sínétọ̀ ilẹ̀ ibo ni à ṣebí Alex ni ṣebí ẹ ìlú abá ló ń ṣojú àtẹ tó ń ṣojú ilẹ̀ Yorùbá gbogbo wọn pátá irú ròǹbòrò ni wọ́n nǹkan tí ẹnìkan bá ti ṣe nínú wọn gbogbo wọn ló ṣe o ẹ má wàá lọ fojú èèyàn máa wo àwọn tó kù o irú ìró ń borùn ni wọ́n ìdí tá a fi ń sọ nìyẹn wípé àwa ìran yorùbá a ní láti gbàrà wà náà lọ́wọ́ àwọn olóṣèlú yìí torí ìkà ni wọ́n wọn ò ka ará ìlú kún kankan wọn ò ka ará ìlú wípé àá àjọ ni inú ìlú yẹn ni o tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ìwọ wá sọ wípé òun tẹ́ńdà apology ṣé apology lélẹ́yìí ẹgbẹ́ yìí ènìyàn wa ṣé apology lè wà ṣó ṣó ó wà accepted kò wà accepted o wọn ò gba apọ́lọ́jì ẹ o olójú ìpín owó inú ìlú yẹn bó ṣe fi ń jẹ ìgbín onírun ni wọ́n ń jẹ ìgbín ìgbín delivery ìgbín ni wọ́n fowó ń jẹ ìyà dẹ̀ ń jẹ ará ìlú àwọn ọ̀dọ́ wọn ò rí owó sanwó ilé ìwé wọ́n jáde wọn ò ríṣẹ́ fifty mílíọ̀nù ó lóye ọ̀dọ́ tó máa tún ìgbésí ayé wọn ṣe ṣùgbọ́n ìwọ lè kó o kalẹ̀ kó fi dìlítì ẹnìkan ṣé ẹ̀ ń gbọ́ bẹ́yẹn ẹyẹ ènìyàn wa ní tá a fi ń sọ fún wa nìyẹn wípé àwa yorùbá pàápàá jùlọ ẹni tẹ́ ẹ ṣe ní ẹ ṣì ní ẹ ní òpù nínú wọn nàìjíríà ẹ wò àwọn tẹ́ ẹ dìbò fún lélẹ́yìí tí wọ́n ń ṣe rádaràda bí ẹran bí ẹran orí ìrẹsì wọ́n ń ṣe rádaràda bí bí ẹran aṣẹ́wó wọ́n ń ṣe rádaràda àwọn apọ̀dà àwọn aláìní tí ọpọlọ wọn ti jọba primary six certificate ni wọ́n ń gbé kiri tí wọ́n jókòó síbẹ̀ kò sí èyí tó lè jáde kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ gidi lẹ́nu kó wà bold kó sọ̀rọ̀ kó address ará ìlú láì kọ ìwé sọ́wọ́ wọ́n máa kọ ìwé ní ilẹ̀ akún nígbà tó yẹ pé ṣe ni wọ́n ń print ẹ̀ fún wọn wọ́n bá ti print ẹ̀ fún wọn wá wá kà á wọn ò nọ́pọlọ wọn ò ní nǹkan tí wọ́n fẹ́ sọ jáde nínú ọpọlọ wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ wo tí wọ́n bá ní wọ́n sọ̀rọ̀ ẹ lọ wo gbogbo àwọn tó ti jẹ l'Amẹ́ríkà ẹ wo Obama ẹ wo àwọn tó ti jẹ níbẹ̀ ẹ ò lè rí báírò gan pé wọ́n ní àwọn ọmọ sọ́wọ́ bọ́ bá ṣe fèsì ará ìlú báyìí nǹkan tí wọ́n fẹ́ sọ ó ti wà lọ́pọlọ wọn ni bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè nǹkan tí wọ́n ti ní lọ́kàn tí wọ́n mọ̀ wípé nǹkan tó tọ́ ní báyìí ló yẹ ká ṣe rìn wọ́n ti ní lọ́pọlọ ó ti wà nínú nínú nínú nínú orí wọn nǹkan tí wọ́n fẹ́ ṣe wọn ò nílò kan gbèwé sọ́wọ́ wọ́n ti kàwé wọ́n ti mọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n àwọn eléyìí tó yẹ pé primary school certificate ni wọ́n ń gbé kiri àwọn tó sì kàwé wọn ń ba ayé wọn jẹ́ láàrin street kiri ìdí tá a fi sọ nìyẹn o àwa ìran Yorùbá jẹ́ ká gbára wa lọ́wọ́ wọn o lọ́wọ́ àwọn ọ̀bàyé jẹ́ yìí jẹ́ ká gbára wa o ẹ wo èyí ènìyàn wa wọn náà wọn tọrọ àforíjì o Mr Igbin náà wọn tọrọ àforíjì o Elédùmarè kó ṣàánú fún wa o a ò ní dààmú o Elédùmarè amúwadélẹ̀ ìlérí o ẹyẹ ènìyàn wa ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ kó kọ àwọn wọn Nàìjíríà lára kí wọ́n wo àwọn táwọn ń dìbò fún àwọn lélẹ́yìí tí wọ́n ń delete ará ìlú tí wọ́n ń make ará ìlú ń disappear àṣírí ló tún yẹn o àṣírí wọn á dẹ̀ máa tún ni àṣírí yín ò ní bù ẹ ṣé gan ni o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá wa ní orí ìkànnì yìí èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹ bá wa pín ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa Olùduwà gbè wá o láṣẹ Ìdùmarè. ṣáì ṣáì there is God o there is God o. The bloods we are sharing, there is God. Oh.